أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم

وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم والذين يؤذون رسول الله لهم عذاب أليم لك الحمد يا ذا الجود والمجد والولاء تبارك تعطي من تشاء وتمنع تبارك تعطي من تشاء لك الحمد لك الحمد يا ذا الجود والمجد والعلا تبارك لك ما تشاء تبارك تعطي من تشاء وتمنع ọlọ́wọ́n ọba dá ọpẹ́ fún ọ lẹ́kẹ̀lẹ̀ ha máa tó jẹ́ pé òun lọ lọ pẹ́. yóò bẹ̀rẹ̀ ní ìwọlé máa jí ní wọlé wọn la. ọlọ́rẹ̀ lọ́ba tí à ń kì í. wọlé wọn la. ọba ta ẹ̀ka ẹ̀ lọ́rẹ́ bó ti ọba ògo ni òun ló ní sẹ́nìkan ò lè ga dé. bẹ̀rẹ̀ jí ní wọlé wọn la. bá wù ọ́ lòun fún. tàbá arábìdà sọ̀rọ̀ ní. wọ́n bá sì wù ọ́ o lè máa na orin mẹ́lòmíì. wàá dámúná. dábàá. wa dúpẹ́ fún ọ. atọla àwọn àlékún àtọ́là fún wa síwájú ẹ̀dá àlẹ́bí wa muhammad. ọlọ́run ọlọ́run kan bá síwájú ẹ̀dá. ọlọ́wọ́ alẹ́ wa gbogbo àwọn tí ọlọ́run lò ọ̀nà dáadáa ọ̀nà àmà fáwọn èèyàn wọ́n máa kó lọ́nà àánú bọ́ sí ọ̀nà àmà bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àlùfáà òbí dọ́dọ̀ gbogbo àwọn ọmọ wọn tọ́lọ́run ti ṣe ní ìtọ́sọ́nà fáyé ọlọ́run mọ́tàlá ìbàdàn máa kíyèsí wọn. ọlọ́run àti tóbi ọlọ́run àti gbogbo ẹ̀yin bàbá tá a jọ ń fi àsìkò wálẹ̀ àti gbogbo sàmàrí àdìm láti wá gbọ́rọ̀ ọlọ́run khairu jalisi lal Qur'an láàyò mọ́lò sàmáwòwò kò sì pàdé ìṣòwò. wọ́n fa irú jẹ́lí bí láàyò mọ́lò àbí ìṣòwò. وترجال يرجال في تجملا. kódà kó ṣe yìí tí a ké lánàá ọ̀la tún ké lónìí yóò tún máa jẹ́ tuntun ẹwà alukuraanu nù. وترجال يزداد فيك جملا bọ́lá tó wá kẹwàá sọ̀rọ̀ wa lọ́rọ̀ ká máa gbọ́ òun lóríire wa. lẹ́lọ́mí bá máa ń gbọ́ ìlera ní ọmọ jẹ́ fún rábà kárùkùránù létí ẹ̀ yóò máa ní ọlọ́run wa ti sọ di adùn fáwa tẹ́mi wá fẹ́ máa ń gbọ́ ní gbogbo ìgbà. àyìnbí fẹ́ máa gbọ́ má kọ́bìsà náwó fún wa o. àbá wa ń gbọ́ nílùú ẹ̀ lọ́wọ́ àbíọ́ jọ máa rọ̀ á lọ́rùn ọ̀la àti tóbi rí ọlọ́run. ibi tí a ti sinmi lánàá láyà tá a ti ń ké láti bí ọjọ́ bíi mẹ́ta mẹ́rin nínú tàfsírù ọdún yìí. àfihàn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ zakati ó jágùn. ẹnu wọn báyìí tọ́lọ́ ní awíù náà ọlọ́run àgbọ́yé ẹ̀ sínú sẹ̀nà ayé wa bàbá wa gbọ́yé mímọ́ àlò rẹ̀ sí rọrùn fún wa bàbá kò sọ̀rọ̀ sàká ó ju ẹni tọ́kàn ẹni bá lówó lọ ní sàká wọwọ èèyàn àmì tó ọlọ́run ó lè dúró àwa náà mẹ́tí yọ̀ọ̀yọ̀ òsín tí ò lè ṣe màmá dáálí kàálọ̀ láì bí ṣé wọn lọ kéèyàn ó béèrè ànábì tọrọ òsì ọlọ́lọ́run má kò sì ó ti akọ ọgbẹ́kìlì pé òsì ní tọ́ ó kú ti ẹ̀ nígbà níyù lóhùn ń kó gbogbo nǹkan fún yín kò sí ìkankan fún lọ láàrún ó sì bẹ lọ́dọ̀ gbogbo èyí tó ti ṣe fẹ́ẹ̀nì kọ̀ọ̀kan wa lóore láti rí wa ń gbà á bò láti inú kẹ́ẹ̀rẹ́ mọ́tò wa láti rí lẹ́lẹ́wọ̀. gbọ̀dẹ́rì kọ̀ọ̀kan wa tún wá ń béèrè lóore ọlọ́run tó fẹ́ máa bá ní sọ nípa ọ̀rọ̀ àwọn mùnàfíkì àtàwọn akèfèrí mọ́kà bí wọ́n ṣe jẹ ànábì bẹ́ẹ̀ ṣe jà lógun tó. wà nínú múlẹ̀mí náà yóò yan nàbí. ẹ̀rí pa àti sọ́nù bẹ̀rẹ̀ súra yìí pé gbogbo rẹ̀ abájírí wà mí nínú wà mí nínú ọ̀rọ̀ àmùnàfíkì nù ó tún fẹ́ sọ pé wọ́n mí fún wa. wọ́n mí ni wọ́n mú lọ́ọ̀dì náà. ó la tún pẹ́ tá a bá fẹ́ sí fáìlì fáìlì àmì táàbì mọ mùnàfìkì mínàlìkì táàbì wà súnà tá sì ń kọgọ́rùn à ń kà lọ. ẹ̀bá rẹ̀ náà ni wà nínú èyí náà. à ń kà lọ ni tá ń kọgọ́rùn àmì báyọ̀ tí a mórí bọ́dà àbí níjẹ́ mùnàfìkì sí àpẹtẹ́lì. lórí ẹyọ mẹ́ta tọ́kọ́kọ́ gbajúmọ̀ kó tó tó bá lè fi ìwáyọ̀ ọ̀kẹ́kùn àmúríbọ̀ ìwádìí òpìá mẹta ayatul munafiki sàlábà táwọn máa ń ké tó ń àyípadà ayẹyẹ àwọn ọmọ tó súnmọ́ ọlọ́run fà sí yóò ọmọ náà ní gba àwọn tí ti gbé ilé ẹ̀kọ́ yìí lọ tí tẹ̀síwájú lórí dáadáa ọlọ́mọdé àwọn tó tálùbáríkà wọn máa pọ̀ afáàtì ẹ̀kọ́ wọn náà ọlọ́mọdé àti máa nípọn dáadáa wọn. gbẹ̀yìn bàbá wa sẹ́hùn jáwé sáwókè sàásàlẹ̀ fún lọ síwájú ẹ̀sìn ọlọ́run ní fàárẹ̀ mú yìí o láti tóbi ọlọ́run. wàmí ọmọ ìgbà tí máa ń sọ̀rọ̀ mùnáfìkì àdìsí tó máa ń sábà wá pọ̀ àdébìnrin ayé tó lè múnàfìkì ìbàdàn àbí gbogbo ara máa. àmì mùnàfìkì ó onye ni ẹjẹ́ á kọkọ kọ́kọ́ àkọ́kọ́ orí mbẹ́ àmúrígbọ́ láti pa ìṣe mùnàfìkì kákọ́ má kọkọ àkọ́kọ́ ni pé ìdá àjẹsà kàzìbà gbogbo ògbà bá rí ìyàn tó bá fi ń sọrọ tẹ bá parọ́ ń mùnàfìkì àìfó àkọ́kọ́ ìgbà olólèmọ̀ wa kọ́lẹ̀ máa mọ́ títú. mùnàfíkì ná ìlọ́lọ́run. ọ̀gbun mùrùmùrù sẹ́rígbẹ́ nǹkan nke àbí òkímẹ́. wà nínú mọ́lẹ́bí náà. nínú àmì mùnáfíìkì ìlọ́lọ́run wa tún fẹ́ tún fún àyè àwọn ni wọ́n máa ń sọ̀rọ̀ láwọn àtànàbí ọlọ́run ọlọ́run nínú àwọn mùnáfíìkì ni làbí yóò gbóná nàbí àwọn tí wọ́n máa fi sùn káàtà tí wọ́n máa ń sọ̀rọ̀ wọn láì dá lẹ́yìn. ومنهم الذين يؤتون النبي كما في ستاة ونبي الله ويقولون wọ́n pe ànábì wúdúnú ni ẹni tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ létí ẹ̀ máa ń gbọ́ gbogbo wọ́n bá ti wá wí fún un náà ni máa gbọ́. gbólóhùn èkú ni lẹ́yìn bá sọ lẹ́yìn yẹn lẹ́yìn bá sọ yẹn gbọ́ tẹ́lẹ̀ náà yẹn gbọ́ tẹ́lẹ̀ ni. wáyà kan lọ́nà ó tún nù ní ẹni tó sì ní ọ̀rọ̀ tí ń gbé kiri bákan ọ̀lẹ̀ ti gbé wá òun ní ọkùnrin kan jẹ́ pé ní àtàbù ọmọ kò sẹ́yìn òun ní bọ́rọ̀ yẹn kiri. wípé ó dúnú lànàbì. wáyà kúnú ni wà ó dùnú. pé nàmá muhammadu dùnú yakubalu kula má kí làlàwò. bọ́jà bá ti wí fún un ní máa ń gbà wọlé. wọ́n tún lọ́kùnrin kan nákútálù ọmọ àrísù òun náà máa wí bẹ́ẹ̀ sànàbì. nákútálù yìí. ẹ̀dẹ́ ẹ̀ bọ́lọ́hún ṣe da òdò ń rí òdò ń wò ìlànà bí wọn lànà sọ pé mọ́nà àràdà ẹ̀kọ́ yóò sóun náà lóun náà máa wí sànà ọ̀dà àwọn ànábì ní mọ́nà àràdà àyàn tó ìlà ṣe ìtọ́ ẹjọ́ òré sùn fẹ́ ọmọ mi ṣètò ọgbẹ́ ṣètò ọ̀nà ẹni tí ń sọ ọ̀rọ̀ burúkú sànàbí. wáyà kúrò náà wọ́n máa ń pànàbí gbogbo ọ̀rọ̀ ni máa ń ni máa ń tẹ́tí gbọ́ ní sọ pé ìrì ànábì sọ fún wọn pé wọ́n máa gbogbo ọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n gbogbo ọ̀rọ̀ tó lóore ibi ó dòòrè fún yín ma máa tí gbọ́ fúnnù ayéèrè ńlá fún un olùtẹ́tí sí ọ̀rọ̀ tó lóore fún yín ni yóò mínú mi ta ẹ màgbá ni ẹ ń sọ̀rọ̀ rẹ ọbẹ̀ nìkan lọ́gbàgbọ́. ọlọ́run tún ṣe ní ìkẹ́ fún gbogbo àwọn tó bá gbọ́ gbọ́ nínú yín. ọlọ́run ní gbogbo ẹni tí bá fi sí ànábì ìyá ẹlẹ́tẹ̀ láyé ní iná kọ́kọ́ jẹ́ àbọ̀ àwọn ọkà márùn sọ ìyàtọ̀ lọ́wọ́ fi àrísù èyí Eyi lọ́run ní kí ọ̀yẹ́ jẹ́ ọ̀fà kọ́ wọlé sí lẹ́tẹ̀ kó tó tún lọ gbáyà tọ̀run kọ́sàrá tí wọ́n ní wò ayà tó ń lọ kọ̀tà ìgbé tó ké lọ́ọ̀run ìgbé tó ní ejò olóró ọ̀sán ìgbé tí ó ké tiẹ̀ kéré ń jẹ ìmí inú wọn. ìtọ́lọ́run ṣe fóun ni pé ó wo lọ́sọ̀ọ́ lórí ó ṣe bí ó wo ni yóò tù yóò tù ó sì tù tóbi jẹ gbogbo awo orí ẹ̀jẹ̀ fi rí gbórí ẹ̀ báyìí. omi fẹ̀yìntàgbà ló mú kú òògbẹ́ lọ́lọ́run ogbe.

ọlọ́run lọ́jọ́ tí wọ́n wù. yálì múná bí ilà ilà fún ní ìlú kún. ọlọ́run ní sí àwọn mùnáfíkí nù yálì múná bí ilà ilà fún ọlọ́run ó fi máa búra fún yín. wọ́n máa búra. wọ́n máa búra fún yín nítorí àti nù yín. wọ́rọ̀dúnlò àhàkù àìròyìn. bẹ́ẹ̀ sì lọ́lọ́wọ́n àtòjíṣẹ́ òun lọ́tọ́ kí wọ́n wáyọ̀ nú ẹ̀. bàbá jẹ́ pé òótọ́ òun ni wọ́n bá jẹ́ ẹni tó gbàgbọ́. bí ọ̀rọ̀ apá kan lọ àwọn mùnàfìkì wọ́n kóra wọn nínú wọn ni jùlásùwà ọmọ sùwìn ọwà mbẹ ọmọ kan náà wà mbẹ lọ àwọn ará zọọrọ ọmọkùnrin amiru ọmọ kọyìn ṣùgbọ́n jọ náà wọ́n fojú tẹ́ḿbẹ́lú ẹ̀ wọ́n fi kéwì fàhákọ̀ọ́rù pàtàkì ìkákó bẹ̀rẹ̀ sí ní máa ń sọ̀rọ̀. ee kánà ma ya kúlù muhammadu akọ ẹgbẹ́ sànà bí sọ òdodo ni àjẹpọ̀ àwọn ẹ̀dá burú làwọn lò àwọn burú ju kẹ́tẹ́kẹ́tẹ́ lọ lò ọrọ yẹ̀yẹ́ náà ni inú wa bí ọmọ torí pé a bá gbé nkánà nkánà èdè lò èdè tódòdó bá fi lè wà nú kankan torí kábàá. òdòdó nú ẹ̀ ìtumọ̀ ọ̀rọ̀ wọn jẹ́ wínú ọmọ wa dìde ọwọ́ sọ wọn pé wàllá ọlọ́lọ́ ni mo fi búra ẹni bàbá yà kúlù àkún ojú muhammad sọ òdodo ni ó ń jó dodo ẹ burú ju kẹ́tẹ́kẹ́tẹ́ gan lọ. ọ̀rọ̀ wọn wá gbé lọ bá nàbí ànábì ní wọ́n sì lẹ́ sọ báyìí fọ́ búra ìyàwòrán o àbẹ̀mú nípa o àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ ọlọ́run ní yálì fún nàbì láàyè làkún ònàbì wọ́n máa fọ ọlọ́run búra fún yín níyòrì dúkún láti wájú ọ̀nù yín wà bẹ́ẹ̀ ọlọ́run àtòjíṣẹ́ lọ́yẹ wọ́n wá rẹ̀. ọ̀rọ̀ ni wọ́n ń fà ọmọ eke lọ́wọ́ ara wọ́ lọ́tẹ́wọ́ sọ́lọ́ pé aláhùnmá pé ọba àtúlò gbọ́dọ̀ fojú rí yẹpẹrẹ nìkan ọlọ́lọ́wọ́ ọba mi ládùbà rẹ́ńkìmẹ́ nàná má ti ìtura kábí àwà yìí àtàyà sábà ìyáná sídìkù sọ́ọ́dìkì wà kásìkò lódodo hàn. àti lóòkùrọ ọmọ iwe. ìfẹ́ tóbi ọlọ́ọ̀fẹ́rẹ́ jìbìrì ní lọ sọ ẹ̀mí wípé yá ẹni. mùnàfíkì ni wọ́n wọ́n máa búra fún ọ ní ìrònú torí wọ́n lè máa wáyọ̀ nù ni. Ọlọ́run wa ló ti yẹ wọ́n rẹ̀. bá jẹ́ pé òótọ́ òun ni wọ́n jẹ́ olùgbàgbọ́. nínú àyà yìí ààrẹ kò mú mbẹ a rí nínú àyà yìí pé a lè gba ara kúkú.

ṣùgbọ́n lagbara lágbára àdébìtì ti gbà pé nígbà tí búra lọ́mọ náà yá fi pé ọba ẹ̀ èmi ni wọ́n sọ di òkúrọ̀ ọlọ́run yanjú ẹ̀ láàrin èmi àti wọn láti ojú kábí ọlọ́run yanjú ẹ̀. bẹ́ẹ̀ ti dìbò ànábì sọ wípé mẹ́ni àlàfà wálé yóò ṣe ń gbèlà ẹ má fẹ́ búra nu yín ọlọ́run bí ọba ti lè fọlọ́n búra àwọn olùyẹ fún un. ẹgbẹ́ kò ṣe kíni ọ̀dàkẹ́ olífàlàwù ìwọ tí a bá wá búra fún lórí kankan wàlú sọtẹ yà àgbàgbọ ń kò búra. ni wọ́n máa búra fún yín. láti fi wá yọ́nú yín wà lọ́wọ́ wà rọ̀sọ̀ọ̀lù. ọlọ́wọ́ àtòjíṣẹ́. òun ló yẹ kí wọ́n wá ìyọ́nú ẹ̀. jẹ́ pé lóòótọ́ òun ni wọ́n jẹ́ olùgbàgbọ́ àlámúyá alámú ẹja alẹ́ náà lẹ́yìn ọjọ́ mi. Ọlọ́ọ̀ni ní pẹ̀lú yọ̀dọ̀ lọ ṣé wọn ọmọ ní. Àdámù yá alámù ànáwó. máa ń wà gbogbo ẹni tí máa ń kó kọ̀nà táwọn ọlọ́run àtòjì bà lọ. Ọlọ́run nígbà ànàlàwò náà rọjà iná ajá ànámà nírú wọn ó dé sí. bọ́ọ̀lì dáhùn fi ha bí wọ́n bá wọ ibẹ̀ ibẹ̀ ni wọ́n máa gbé gbére. gbogbo ẹni ọba ti wọ ọ̀nà tí ọ̀jáde mẹ́ ojú ti tọ̀ga ni. Jákàn sí kápadà máa kápadà máa tún ní ọjọ́ míì. Yóò lọ sí Múnáfì kúnà. Ọlọ́run àwọn Múnáfì kí ọ máa wọn ò ní kí súrà kẹ́kọ̀ọ́ sọ̀kalẹ̀ nítorí wọn wọn láyé òfin òfin sọ̀kalẹ̀ wọ́n mọ̀ sọ́ra túnà bí wọn mi máa fi kòló èyí. táyà wọn wà máa sọ tí bẹnu ọkàn wọn fànẹ́bì. Olùta sì wú sọ fún wa pé wọ́n máa ṣe yẹ̀yẹ́ ń sùn. gbogbo ń sẹ́yìn sọ́ra fún lọ́lọ́wọ́ padà fi hàn ọlọ́run kó ṣàánú wa wọ́n ti wá ní mùnàfíkì o èyí tá a gbọ́ ọlọ́jọ́ wúlò fún wa àti tóbi ara rè gbọ́dọ̀ ní ara rè gbọ́dọ̀ ní ìyá kàrà rè la kàrà rè la ذلك لا